يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أفإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عياذا بالله من ذلك إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك الله سعد الله سبحانه وتعالى الله باتكم سنرى القوى أبسي قديني جوك دادا يرى لي عم بي الله سبحانه وتعالى كفي عواتين شكون غير دادا كسوان انتيوم ودودو تيولي مصرامي تيو نورسي ما تليو بكنا كفي بدو هوا كنزالي ما تليو كفروا عنهم قال لنا مجمسي وألا يجعله ملتبسا علينا فنذل ونشقى kóòsì mẹjọ tí ó wà tó dodo kọmọjọ dàpọ̀ kọmọjọ dàbí dàpọ̀ fún wa kọmba wa di pé a sọnù kọmba wa di pé a sọnù ní ìtòrí àwọn òdodo náà àtọ̀sẹ̀rọ̀ iná kó wà lóye bẹ́ẹ̀ lìkà wà kọ́ ọdún àlẹ́ yìí. na lẹ́yìn náà tọrọ àti wà lẹ́kùn ká jọ hánà bíi sọ́lá wà lọ́sọ́lá àwọn ará rẹ̀ àwọn sàhábà rẹ̀ tó gbọ́ àwọn tó bá fẹsẹ̀ lójú pọ̀ náà wọn tó fi dèjọ́ ìfàn نقشوا أنا والذين اتبعوه في إحسان من جاء جو بابا شكر الفوزان كما كبان نشي الله يقبل نينو ترى وإلي تيافين سيام فاني فراوان جمع جمع جو وناني ترى كتاب التوحيد أو نقول أكلة التوحيد بل بعض صور نبا كفر عريف هو أنواه بون جمالي كنين تقشا في كنك أتفرق بين الكفر والشرك أتفتملا عن الشرك وأتكفر أصلا يفايق الشرك أعم من الكفر لأن كل كفر لأن كل شرك كفر وليس كل شرك وليس كل كفر شركا kọ́dà ilé àfẹ́yẹ́ ìjọba lẹ́yìn náà a sọ fún wa pé ìran méjì ló kó fúrò pèsè ìkan bẹ tó yẹ pé òun ni kó fúrò akbar wáṣíbù rẹ̀ ẹni báyìí lè kó sínú ìran wọn kó fúrò báyìí ó ti kó òun sàǹgbà ta irú èèyàn báwọn tó bá kó àná kí mo ti la tí ó bá fi dúkìá lẹ̀ àná jogún rẹ̀ bàbá yẹn ló jẹ́ ni o ìyá yẹn ló jẹ́ ni o wá kó dúkìá rẹ̀ yẹn níjogún ẹ̀ torí hadith àmì sàṣọ yìí pé ẹ ń bá jẹ́ múmi ni mùsùlùmí ìjogún kèfèrí bó jẹ́ bí kèfèrí náà lójogún mùsùlùmí ṣùgbọ́n níta fẹ́ kọ́sọ́ ni náà náwó sáàrin ìran ẹlẹ́kìdì ní min ànúwá il kufri nínú àwọn ìran tí kófòrò pọ̀ sí òun náà ni kófòrò ní asùgà òun náà ni kófòrò kékeré tó jẹ́ ẹni tó bá ṣe kófòrò náà ni tẹ́ pé ìṣẹ̀láàbù pọ̀ lọ́wọ́ àwọn afẹ́sìn ṣùgbọ́n nítòsí kófòrò náà ni ṣùgbọ́n ẹni tó bá ṣe kìyèsí ìkú òun ìsìlámù gbogbo nǹkan tá a fẹ́ papọ̀ yà àníjogún rẹ̀ níta ọ̀kọ́ yẹn àníkírun sí lára àníjẹ kankan yẹn kò sí fóun ṣùgbọ́n sọ́ọ́ṣìbò rẹ̀ náà wà alẹ́ àbẹ̀rẹ̀ ṣẹ̀rẹ̀ ewu ńlá ń bẹ lórí oúnjẹ iná kí n bẹ lórí ewu nítorí pọ̀lọpọ̀ hadith tá a padà bá mú wa látàlàyé ìran pé báwọn àfa àkókò méjì ìjọ kì í ṣe bídà tó pàtó láwọn ìkọlù bẹ́ẹ̀ pé wọ́n tó pé kúfúrò pin ẹ̀ṣirikó pin bídà àná òpin ó fòrò pé torí pé sọ́hìbò rìsálà gàdé bí sallallahu alaihi wasallam ìní máa ń bá ní tọ̀ nǹkan kúfùrù tá a ti ń padà ìlú òwe tí ì bá ṣe pé kúfùrù pé àwọn àyà mi bẹ̀rù kúrò àtọ̀yẹ́ pé ọlọ́run padà máa kojú sáwọn èèyàn bíi mùsùlùmí ìṣe tí táwọn ibi ṣe ń pè ń kúfùrù ìṣe sí ìmẹ́lára wọn káàmì sàmì bàjẹ́ náà insha Allah fi hàn bí yẹjú lisa ìbá ìtọ̀kọ̀lọ̀ sàrẹ́ yẹrẹ ẹ̀ ń bá ṣe kéèkó òun ṣùgbọ́n tẹ́lẹ̀ yẹn ṣe náà ó wà nínú kọ́tọ̀rọ̀ ṣẹ̀ríìtì tó jẹ́ pé téèyàn bá sì wà dórímọ́ dórímọ́ kìíní yẹn ó lè padà dé kúfúrò àkúbàrù mẹ́yàn lọ́wọ́ ó lè padà dé kúfúrò ńlá mẹ́yàn lọ́wọ́ ó sì lè sọ́sọ́ níbù rẹ̀ di ẹni tó náà kọ́ lọ jìyà lọ́dọ̀ ọlọ́run náà ṣùgbọ́n àkẹrẹ ó lè padà bọ̀ náà jẹ́ mẹ́sàn ojú kejì ẹni bá sì kúfúrò àkúbàrù pàdé ọlọ́mọba ó tún wá ń bẹ táṣà mùsíà àtìlá wọ́n ìlànà jẹ́ tó kó tó ń jẹ́wọ́ kúfù náà ló di ọlọ́run bá subhanahu wa ta'ala irú èèyàn báwọn ọlọ́run ọba lè fi dé ọlá rẹ̀ bá lò ó sì forí jì kó ní mọ̀lẹ́ jẹ́ náà ó sì lè fi déédéé wà ìdùn àdéhùn sí lórí àkọ́mọ́ àfẹ́rù nǹkan báwọn ó lè rí bá lò ó fẹ́ rí i tó ṣe nínú rẹ̀ kúfù ìkọ́kọ́ lọ jẹ́ rẹ̀ ló lẹ́nà ṣùgbọ́n wọn padà bọ̀ láti jẹ́ náà ṣùgbọ́n kúfù akbar òun ti ẹ̀ sọ́ọ́ mọ̀kànlélọ́dún ti nà ẹ̀ ń bá ilé kú sórí kúkúrú àtibárù jẹ nínú iná ló ń wọ́ra ṣùgbọ́n wọn tàbí mọ́tò rẹ̀ kúkúrú àtibárù wọn téèyàn bá ṣe ẹni wọ́n lórí hadari sharif ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala fa'alun lima yorì nítorí báwo ni máa ń ṣe hukumu rẹ̀ ó lè dùn lọ́tọ̀ ṣùgbọ́n yọrọ lọ́kọ́ lọ́run tó kù mọ̀ sí àmì mo fi fẹ́ bẹ́ẹ̀ ni àti fọ́dúlò mi tó yẹ kó wà wá tẹ̀ kó fi bọ́ọ̀lù mọ́tò jẹ̀ náà. nínú pẹ̀lú kófò asgar àáfàá ni alukófò asgar láàyè kúrò jùmọ̀ mẹ́lá kèé jẹ́ àwọn èèyàn kó onú pàápàá ẹni tó bá fẹ́ kèé di kẹfẹ́rẹ́ àgbàtà kèé tó kèé tó kó jáde kẹfẹ́rẹ́ pé ilé ìwé nìsí àmì kí lẹ́yìn ẹ̀mọ́ àmì gbogbo jẹ̀nẹ́sà rẹ̀ àmì gbogbo rẹ̀ ara àfààní ara wọ́n wà kúkúrò làámi ẹ̀wọ̀n kan náà àfààní irú kúfùrù tá à ń sọ tó jẹ́ pé kúfùrù agbáàgbé ni òun ni kúfùrù tó ní í ṣe pẹ̀lú ìṣesí òun ní ìkankan ṣe pẹ̀lú ìṣìkọ́ọ̀tì kúfùrù agbáàgbé ní ìkankan ṣe pẹ̀lú ìṣìkọ́ọ̀tì أيوة، ايه عقودي كفر شك وظن وريب كيما اي أيوة شك رجل في البعض كما قلنا سابقا كيما ني يم دي نبا مي سلو غاني دي باي ابو نبي كني يلي يعني كاتب لك يا ابو نبي كاتب لك نينو عقيدة نينو نينو نينو أصول ستة نينو كتاب كلها طيب مسلمي ونا نقول وتؤمن بالقدر خيره وشره بقى نقول وتؤمن بالبعث الإيمان بالبعث wọn bẹ mọ̀pẹ́ ọlọ́run bu àyèdè nínú akẹ́tù kan nu iná lè fẹ́ kàmọ́ jáde àdìsàn Umar àdìsàn ẹ̀ka jìtàn àgbà yẹn náà wọ̀nyí tó ń sọ ọlọ́run ọba nígbà tí ibi nǹkan bèrè lọ́wọ́ bí ẹ̀rọ sọ́nà fa àkùbẹ́rù ni adé ìmán fa àkùbẹ́rù ni ìmán sàlàyé fún mi nípa a àkírà yẹn kéèyàn wá ní sákò àwọn ẹ̀yìn tí wọ́n gbàgbọ́ yìí ẹgbẹ́ jáde wọn bá láwọn kó kankan tí ní wọ́n mú bá kúfùrù ẹ̀tìkọ́dù yẹn kúfùrù akbar yẹn yẹ kó lu sọ́ọ̀ṣì mìlẹ̀mìlẹ̀ ẹtí bá ti dérò oṣù bá ti jáde ó ti fi kó olùkọ́ àwọn torí pé ìkànnù akẹ́kọ̀ọ́ mẹ́fà tí mọ̀gbìn lórí lọ́dà kọ̀ yẹn wà á dẹ́ ṣùgbọ́n kúfùrù akbar tẹ kúfùrù amadi

tàbẹ́ Quran ní pé nǹkan kan ní kúfùrù àwòfíìsì jẹ́mọ́ àti níbi ọ̀rọ̀ ní wọn níbi ọ̀rọ̀ nípa kò ṣá Allah ta'ala ọlọ́run bá ń pè rẹ̀ ẹ̀sẹ̀ kúfùrù fún wa àbájáde ní pé nǹkan ní kúfùrù fún wa tó sì kí ní yẹ ẹ̀sẹ̀ ni fáwọn ìgbà kúfùrù kúfùrù o kúfùrù àmàlì ni kúfùrù o kúfùrù àmàlì ni wà mú wà mú inṣàlá òun náà lọ́wọ́ gbòǹgbò lẹ́gbẹ̀rún ọ̀dọ̀ tẹ̀sán yẹ́tọ̀ ọ̀tọ̀ kìtà ìwọ̀n nà kúfùrọ̀ ni ìní ẹ̀ṣẹ̀ tẹ́ pé àárí pé àárí pípé ní kí pé kúfùrù ní nǹkan yóò àárí inú kuran àbí inú súnà ẹ̀ṣẹ̀ tẹ́ pé kúfùrù ní kuran àbí súnà fún wa. ó yà láàtẹ̀ sílù ìlà àjùm kúfùrù akbar owó tó yẹ pé kúfùrù akbar ń tẹ o ẹ má tẹ kèé tẹ fún yọ̀rọ̀ àná o. ẹ má tẹ àjogún rẹ o yóò akọ̀dà mẹ́jọ gbogbo táwọn sọ yóò inṣọ́lọ̀ tààlà àfààní mẹ́sìlẹ̀ kúfùrù ní àmà àpèjúwe irú táwọn sọ yìí kéèyàn ọmọ ṣàyẹ̀ mọ́ọ́rẹ́ tí orí tó lọ́wọ́ bá tẹ fọ́yà ọlọ́wọ́ bá ní fa àmà bí ní àmà tẹ wọ́n bìkà fàdìsì orí tó lọ́wọ́ bá tẹ bá tẹ fọ́ fàdìsì mọ́ ẹ tó fáwọn òsì ọlọ́wọ́ bá sọ̀rọ̀ fún mi o lọ́wọ́ bá sọ̀rọ̀ fún mi o tọ́ ọba nímọ̀ kan tọ́ ọba pamọ́ tọ́ ọkọ àwọn yẹn kófò ní ẹ̀mọ́ nìyẹn ọlásán lé ọwọ́ ń wọ aṣọ kankan àti bí àkìsà àtúwá gbó òtún lọ ó ti á ká mọ́ lẹ́yìn wọ́n ti kó dé à ní zúdù náà ni ó mo náà yí sáyẹn káwọn èèyàn mọ̀ dé ọlọ́run bless you ní sẹ́ni yẹn ti ní kófò ní ẹ̀mọ́ fa àmà bẹ́ẹ̀ ní ẹ̀mọ́ tẹ̀rọ bìkà bá hà dé kófò ní sẹ́ kófò ní ẹ̀mọ́ òrùtọ́ ọ̀fẹ́ kakọ̀ ọmọkùnrin àníkà òwò adégbòdì tó ọdún lẹ́sìn máa wọ̀nyẹn ọwọ́ àwọn ènìyàn pé káwọn èèyàn máa rò pé ń ìyá àfin wọn wọ́n jẹ́ kakura mọ̀tò mẹ́ka ọwọ́ àgbẹ̀ bó ti tó ya ọ̀bẹ́ òbí yá náà lọ ní ẹ̀mẹ́ ni èyí bá ti fún yẹn téèyàn bá ti ń dọ́ المذكور في قوله تعالى الله باصل القرآن من سورة النحل في أعوذ الرجيم قلنا وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتي رزقها رغدا من كل مكان فكفرت بعن حم الله الله سبحانه وتعالى تبين أفوه عبد الله بن عباس هذه الآية الله باصل آية كان نقبع أولا مكان الله سبحانه وتعالى نقبع أولا مكان àwọn ará mẹ́ka yìí ọlọ́wọ́n bá ní wàdọ́rọ̀ bá ní lọ́hùn mẹ́tàlá ni ọlọ́wọ́n bá ní mo fàpọ̀jù wo ilé fún yín kọ́ọ̀rì yàtọ̀ àwọn ìlú kàmá ni kánẹt àmìnàtà tẹ́ ẹ bá ń wá pé ìtọ́mi ẹ̀ balẹ̀ tọ́kàn wọn balẹ̀ pọ̀ àwọn náà ní kẹ́mọ́ lọ́ba mutuma inna àmìnàt wọ́n ní fọkànbalẹ̀ mutuma inna ẹ̀mí wọn tó wà balẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kí gbogbo jíjẹ mímu wọn ìwà bá wọn lọ́gọ̀dọ̀ ayé àmì ìhàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú láì múna dárí ní kúlì gbogbo ọ̀nà làǹgbà àgbẹ̀ jíjẹ mímu wọn bá wọn. tó ń ti bẹ́ẹ̀ nkọ́ fakafarot bí àmì bí àmì gbogbo bá wọn ní ẹ bá orí irú yẹ náà bá wọn france ló gan o ṣùgbọ́n èmi tẹ̀síwò abẹ́bí àbáṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ pààyà yìí o ní tọ́lọ́wọ́ bá méjì bẹ́ẹ̀ ni wípé àwọn ará mẹ́kà yìí ẹ̀mẹ̀ wo ilẹ̀ afẹ́lẹ̀ nílẹ̀ wọ ibrahim rẹ̀ bá wọn tàbí ọjọ́ tí ó fi ìsìláyé lù bẹ́ẹ̀ tí ń bẹ lọ́wọ́ bá ìwọ lọ́wọ́ bá mo ti fi ọmọ mi yìí àti àtìyàwó mo fi wọn lẹ̀ o ìwọ́n lọ́n jẹ́ kí jíjẹ mọ́ ọ sàdọ̀ sàdọ̀ sàdọ̀ sàdọ̀ ọlọ́run ti mo ti gbọ́ fọmọtí ọ̀hún ìmọ̀ ẹ̀jẹ̀ wọn gbádùn kúrẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mùsùlùmí wọn wọn gbádùn báwọn wọn ní tùmọ̀ rẹ̀ ní àmìlẹ̀ tàbùtùmọ̀ ìlà yà sí ha rizqu ha rọ́bọ̀dà ní kúlù mọ̀kà ẹ̀yin tẹ́ pé ilé òkú òní lẹ́yìn tí mo sì ń jẹ́ wọn jẹ́gẹ́ máa mú lọ́rùn ẹ̀kú jẹ́ katutu ṣùgbọ́n fáka farad bí an ọmọlá afa abdullahi ibn abbas ni fala jẹ́ anabiyina muhammad sallallahu alayhi wa ilayhi bi risalati rabbihi kafaru bi. <laughs> bí wọ́n ṣe wọ́n mọ́dún tó yẹ ọlọ́run ilẹ̀ wọ́n gbàdúrà sí wọn iná gbàdúrà sí wọn wà ní mo láàrin wọn ó dá ànábì ìgbẹ̀yìn rẹ o muhammad ibn abdullah mo fi sànábì fún yín ẹ̀yà ẹ̀ máa tẹ̀lé òun nànábì anna omi là tọ́lọ̀ bá sọ́mẹ̀ o abúlé ibn abbas ni òun náà níbi ẹ̀sọ́tọ̀ nàbí yẹn muhammad òun níbi gbẹ́yìn ìdíkọ́ lọ́wọ́ gbàdàbí dìde láàrin yẹn faka sọ̀rọ̀ sí àná omi là kàtàkùn gbàdàbí yọ kí wọ́n tẹ́wọ́ gbà pé ah ọ̀pọ̀sẹ̀ kẹ̀ fún ọjọ́ ni bàbá tó sì bá ní gbẹ́lọ́ sí ààyè àrọ́mọdé mọ́dọ́mọ́dọ́mọ́dọ́mọ́dọ́mọ́dọ́mọ́dọ́ ọmọ rẹ̀ náà ni wọ́n ní ibrahim àdébọ̀ muhammad ọmọ ismail ni wọ́n ismail bin ibrahim àbí so àwọn ọmọdé bàbá tó bá ní tàdúrà ń jó wọn ní náà rè ilé wọn fún anabi wa fẹ kí ẹ gbàdé kùtà anabi kí ẹ gbàdé anabi kí ẹ ti tàwọn gbà tó wí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kọ́ káfàrọ́ ní alhamdulillah. ìṣe dára sí gbàmù kúfúrú kí nìyẹn o kúfúrú ní àmì. ọlọ́run wá pé ìṣesí wọn ẹni tẹ̀sí kúfúrú máa pé tàbí kúfúrú tó gbé ní máa pé náà mẹ́ka àwọn wọ́n bẹ́ẹ̀ ni wọ́n. umaru gẹgẹ ṣùgbọ́n àwọn ọba iṣẹ́ àwọn aráàlú wọn ẹsẹ̀ náà pẹ̀lú kúfùrù ṣùgbọ́n kúfùrù wọn kúfùrù ní ẹ̀bà ẹ̀ wà gbẹ́mìí bíi tààrà sí gbọ́ tó jẹ́ pé bàbá rẹ̀ ló sì máa ń sàdúrà táyé kúfùrù ní ẹ̀bà nìyẹn tálẹ́nì ẹnìkẹ́ni tọ́lọ́mù bá gùn lẹ́bùn kan tí wọ́n ń ṣe àìmọ́re tí ọlọ́run lórí ẹ̀bùn tọ́lọ́mù bá gùn yẹn a ní ah, ìwọ́n sì ṣe kúfùrù ṣùgbọ́n ìta àmì nìkan pé a ti lẹ̀kọ́ òfin islam kan o ìta àmì nìkan pé òun a bọ́n ṣe dáadáa tó báyìí ń fìtì náà lókà fún un ẹni ah subhanallah ṣe sàkẹ̀mọ́ ẹ ti ń ṣe kú fún un ah àwọn bó ṣe yẹ ẹ kí ìsọpọ̀ ẹ̀sìn kúrò ìsìlámù ṣùgbọ́n ẹ̀sìn kúrò náà lọ orí tọ́lọ̀ bá ti fi ń pa kó bóyin lẹ́wà yìí bẹ́ẹ̀ ti dáa tó yìí ìntẹ́ ilé fẹ́ fi tọ́lọ̀ ní pé kẹ́ ẹ lo hijabu ní kẹ́ ẹ fi bò mọ́lẹ̀ kó wọ́n jẹ pé ọkọ jẹ́ pé ló fi jẹ́ pé ààlẹ́ nìkan kan pé òsì jáde mùsùlùmí ìta ń sọ tọ́lọ́run bá kọ́ kúfùrù àti gíní nà ń pè ní kúfùrù ayé àdúrà ẹjẹ́ bọ́nu àhàdíf àlùwárídà àwọn sọ̀rọ̀ ilẹ̀ o nípa pé àwọn kankan bẹ́sẹ̀ kúfùrù náà ni wọ́n ṣùgbọ́n kúfùrù kíni o kúfùrù àmàlì. مثل قتال المسلم المذكور في قوله صلى الله عليه وسلم lápòjúwe kéèyàn máa bá mùsùlùmí jà kúfùrù ni wọ́n kúfùrù wọn. nàám nàám. kufru ni'mat ah kufru asghar ni kufru amali ni kila ni wa Allah subhanahu wa ta'ala qabla dha alimsa sallallahu hadithi bi min hadha hadith akhra imam muslim min hadith abdullah ibn mas'ud qul sallallahu bani sibabu lil muslim fusuqa wa qitalu kufru akhrajahu shaykhayn qul sallallahu bani sibabu lil muslim ki yawma bu muslim uriya daru ni wire tete tani musana on tani bawi odi muslimi fusuqa ìwà pòkì àmì pé èyí ṣe ní ọlọ́run tó tọ́ ni pé o mùsùlùmí wà qitaluhu kéèyàn mọ́ wàá bá mùsùlùmí jà kúfùrù jẹ̀bọ́ àtàníbà ní pé kankan kúfùrù àmì sallallahu alaihi wasallam qitaluhu kúfùrù ni kọ́ ọmọ wàá bá mùsùlùmí ọmọ ìyá rẹ̀ jà kúfùrù ni tábà wàá tún kúfùrù òpin ajẹ́ gbogbo gbé mùsùlùmí tó ti gbé ọmọ ìyá rẹ̀ jà èbó ni wọ́n tó bá wàá jẹ́ gbé báyìí tọ́lọ́bà tó sọ yìí pé wà á ń tọ́ ìfàtà mẹ́lẹ́límù mẹ́lẹ́ láti ẹ̀kọ́ tàdà lù ú. wọ́n bá ní káwọn afẹ́fẹ́ sọ pé tí wọ́n gbé mọ́ni hajj rẹ̀ yìí yóò kàn máa fi pọ̀ lùkù ni kọ́

amisi kan mi bara ayida kufuru ni ajẹ́ pé kufuru náà bí sọ bẹ́ẹ̀ ni kufuru amali kufuru tí yóò gbé kó o nu silamu ni ọkọ̀ tẹ̀ o ti jà ọlọ́wọ́ bá tẹ̀ máa jà ẹ̀yẹ́jú yàrá rà fọ́pọ̀ àtàkàmù mi ahlihi wà hàkàmù mi ahliha ẹ ẹ ẹgbẹ́ àwọn yẹn gidi àwọn ọlọ́gbọ́n dè ní ìdílé ọkọ̀ tẹ̀ wo ẹ ti ṣe islahu ọlọ́run sì kò sọ pé mo tùmọ̀ amisi ni wà kìtà àlùkò kufuru ni ìyẹn ni kufuru amali kẹ́ ẹ bára yín jà ní mùsùlùmí ìwà kúfùrù ni ìwà tó sọ àkọ́kọ́ náà àfáà ni kẹ́ni wọn pẹ̀lú lé àwọn kẹ́ni nítorí pé ìṣesí ìṣesí àwọn kẹfẹ́ lẹ́yìn àwọn kẹ́ra nítorí pé ìṣesí tó yẹ pé tẹ́ ẹ̀ ní tètè ra ń ó lè àfẹ́ lórí fún ọjọ́ náà kẹ́ ẹ akátá bá wa sọ́gà ìdíjọ́ bẹ́ẹ̀ ẹ̀gbẹ́ kò tẹ́lẹ̀ ó lè pa sọ́dọ̀ lórí iwájú ọlọ́wọ́ bá kìkìrì kọ́lá bọ́lá wọn sọ̀tàrà sánà àfọ̀yìn ìdá kúfúrò ní ìwà ìgbé yín súnmọ́pọ̀ òkè kò lè pọ̀ sẹ́ẹ̀mà yìí tẹ̀sí lábẹ́ wọn kọ́ ní àwọn afáàní ara tẹ́lifísà mẹ́rin wípé kúfúrò mẹ́rin ìyẹn ni pé ẹ̀ ń ṣe kètò yìí sídẹ̀rẹ̀ ọlọ́nkọ̀ọ́ lórí yín kí lẹ́yìn ọ̀bára ń jẹ́sùn pé pé méjèèjì ẹ ti jọ wà ẹ ti kótó ni kọ́lọ́nkọ̀ bá padà yọ yín kò bẹ́ẹ̀. فاذكروا نعمة الله عليكم إذ كنتم عداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وفتوى ذن صديق وكن على شفا حفرة من النار فأنقذكم منها علي إمران أولوغ بني واعتصم بحمد الله الجماعة إما يدرم بقوة أولوغ بني إما بلعي إما في ذكر كل عين إما في مساعدة أقول عين أما دوام مساعدة في بيرو أما دعم إما بلعي ẹ má fi ẹgbẹ́ pẹ́ra yín ẹ má fi ìlú pẹ́ra yín bẹ́ẹ̀ àwọn ọmọ òkè ògùn àwọn àbàdàn rẹ̀ náà ẹ má fi ẹ má fi jíńsù pé ọkùnrin àwọn ọkùnrin àwọn obìnrin báyìí wá àtẹ̀sìmọ́ bí ẹ má fi àwọn àwọn black black inú àwọn white white ẹ má fi pẹ́ra yín gbogbo sáálì gbà àti pẹ́ra yín láyé ẹ má fi yín ẹ mọ́ okun ọlọ́run lápapọ̀ wàlá àtàfà rọ́kù ẹ má umma nàbí ẹ mẹ́pin umma kan wá wàá nàá di umma tukùn umma tukùn wá ṣe kọ́nà ni umma yìí umma ẹ̀yọ kan ní wàá ní ọ̀rọ̀ bùkẹ́ ìmí ọlọ́ọ̀bá yìí náà ẹ̀yọ kan ní kí lẹ́ẹ̀ bá má pé sí ọlọ́run wá ní wàá tàfà rọ́pù ẹ mẹ́pin yẹn lẹ́lẹ́ wọ́n kúrò ní mẹ́tàlọ́ọ̀hì àlékún ṣé ẹ̀ bá ṣe kí ẹ má ṣe àfẹ́ mọ́ ẹja jẹ́mẹ́ kan tó lè pàtàkì pé yà ìwọ lọ́wọ́ ti tẹ́ kúrò àyè nìgbó tá púpọ̀ yín mẹ́ kúrò àyè bẹ́ẹ̀ máa ń sọ wá sí ìrìnjókòó mẹ́ kúrò àti ẹgbẹ́ wọn náà púpọ̀ ẹ̀fẹ́ pé kéèké àlè yìí níjẹ́ ẹ̀fẹ́. síbíjà náà ni bàbá ọlọ́run wá ní ẹgbẹ́ pé ẹlẹ́yẹlẹ wọ́n kúrò ní ẹ̀mẹ̀tàlọ́ọ̀hì àlèkò wọ́n lẹ́yìn islam lọ. ewu bí ẹ̀yà ẹ̀dẹ̀ ba ẹ̀ mọ bí àfẹ́fẹ́ ẹnu ọ̀yà kọ̀ọ̀kọ̀ bá di ìtumá yẹn o wọ́n kúrò ní ẹ̀mẹ̀tàlọ́ọ̀hì àlèkò ọlọ́run ọba dẹ́gbẹ́ lẹ́sìn ìdẹ̀ra àmì ọlọ́run lórí yìí ìdúkúntún àdá àrí. kí ni àdúgbò sẹ́pẹ́ ńgbọ́ ọ̀dẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ìbága tí òfin ogun ẹ̀yìn sọ̀rẹ̀ ìdúkúntún àdá ọkọ̀ àtẹ̀rìn ilé ẹ̀yìn sọ̀rẹ̀ fàálàfàlọ́hù fàálàfà bẹ́yìn lọ́kùnrin òbíkọ́ èmi mú sẹ́mi papọ̀ ẹ̀yẹ ara mẹ́ka àti bòtí náà ibẹ̀ ẹgbẹ́ tán mẹ́ka àti bòtí náà iná ọ̀sọ̀ ní ẹ̀ papọ̀ ìrẹ́ni ọ̀tá ṣùgbọ́n ọ̀tá náà ìdílé ìjọ ilé àwọn kọ́ọ̀nù mọ̀tí náà gẹ̀ ẹ̀ ń bra ẹ̀yà ni bàdó fúnra yín lọ bàbá lọ́dọ̀ nínú ìjà kiri kankan ẹ mẹ gbogbo ti ayé àwọn ọmọ kan náà ẹ mọ ẹjà ni ṣùgbọ́n mi mọ fi láàmù sọ yín papọ̀ mo fi ẹ mo fi sọ yín papọ̀ ni fa alẹ́ fa báyìí lọ́kọ̀ lórí kò fa àtúbà tó bẹ̀rẹ̀ ẹ̀mẹ́tì yìí o sọ̀rọ̀ bíbẹ́ rẹ̀ fa àtúbà tó bẹ̀rẹ̀ ẹ̀mẹ́tì ìkwàdà ìsìláàmù mọ fi fi ìdẹ̀ra mi mo fi sọ yín di ìkwàd ẹ bá dọ̀ bàyà ẹ bá gba sábà ẹ bọ́dà ẹ bá fara yín ẹ bá ẹ bá ẹ wá ti jọ fẹ́ràn aláṣàfà fúfúrọ̀ tẹ̀ mílíọ̀nù náà kúnlẹ̀ ẹgbẹ́ mi etí mi bí lẹ́lẹ̀ wà tẹ́tẹ̀lẹ̀ fáwọn kọ́nà kan mílí ha ebi mọ́yọ́ yìí kú ò lè jẹ́ ìbílẹ̀ tó fún ní ẹ̀rọ lọ́wọ́ náà jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ. jẹ̀mọ́ a kí wọ́n bá pè ní bó ṣe ṣe ń papọ̀ ó pè ní ẹ̀mọ́ àbí kò bẹ́ẹ̀ kúrò ní ẹ̀mọ́ tàbí àlẹ́ kù ẹ̀rọ yìí lọ́nà ìwà lórí kí dára lọ́nà kò kò kókó ní mẹ́rin ìdára ni mo fi sọ ni mo fi sọ pé kẹ́ ẹ máa pàdé ẹ ẹ sì lé lómi ọmọ ìyá méjì mú wọn tán wọn sì gángan o wọn lọrọ yóò lọrọ lọrí wọn sì wọra wọn lọ wọn ní àbúrò àbúrò ẹni fún àwọn ọmọ ìyá méjì islam wọn ó jọ lọmọ sílẹ̀ ara wọn wọn ní kẹsí bẹ́ẹ̀ kẹ ẹ̀sìn náà ni ní mọ̀ ọlọ́run ní islam sílẹ̀ àti yín tẹ́bi fún wọn kọ̀kọ̀ báyìí kábí wàá mọ ẹ wá jà pé tó bá lè tó fúfú ní ẹ̀mọ̀ ọ̀rọ̀ tó lọ́ bá ti ni. muslim fòsòrò wákìtà lòhó kófòrò ni kẹ́ẹ̀mọ́ ẹja kófòrò ni kófòrò ní ẹ̀mọ́ ni adúlá fi nàní ti ta lápẹ́ Abdullahi ibn Mas'ud àti rẹ́ni pé àbísà ń pe kéèyàn mọ́ ẹja lára wọn ó pè ní kófòrò kẹwàá tó gbogbo ẹ má ti jà lókè kẹfìrí ó kó nu Islam yọ̀rọ̀ àná o ẹ má ti wáyà ara o ṣùgbẹ́ dáhùn ní kófòrò ní ẹ̀mọ́ ni kótó ṣe àìmọ̀re bẹ́ẹ̀ orin tó lọ́ọ́ fi fún akpọ́mù Islam sọ́pàpọ̀ ẹ fẹ́ ta àìmọ̀re ti pẹ́ ọlọ́wọ́ òṣèlú yẹn ìdẹ̀rẹ̀ alọ́run ti pẹ́ lu àpapọ̀ yìí ẹ mọ jìjà fi jà pé ẹ mọ jà fẹgbẹ pé ẹ mọ jà fi pásínà àti àjọ pé ọ̀rọ̀ ń bẹ fọfún pàpàrọ bẹ pásínà ìtẹsí bẹ ẹyìn ń tẹlifí sí pé ìfọkẹ mi eh, eh, ọ̀rọ̀ tó bẹ pé ọ̀rọ̀ tiẹ̀ ní dáyanjú lẹkọọ pẹpẹsọ ni ọ̀rọ̀ mọ ọ lọ́wọ́ sábà búrẹ pẹ̀lú pásínàtì rẹ jáàmù pásínàtì rẹ búrẹ pẹ̀lú kí sọ̀rọ̀ ń bẹ àgbẹ̀ tábìlì sọ̀rọ̀ sí ṣùgbọ́n kọ́ ẹ̀kú tiẹ̀ ọgbọ̀n wájú lórí ń bọ̀ ó pẹ̀lú ọlọ́dẹ ẹgbẹ́ pé o tẹ́ ẹ bá pé kìtà lòhù kò fòrò yóò dó bá láyé mi ẹni bí alaihi wasallam ò ní wọ́n fi ọ̀lì yà fáwọn ní nínú ọ̀rọ̀ tí a fọ́ láti sàn sọ yìí pé je oun ba la tarji'u ba'di kuffaran la tarji'u ba'di kuffaran wàhùn. يضرب بعضكم رقاب بعض هذا الحديث من حديث جرير بن عبد الله ومن حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما وارضاهما في طيب سوى دي خير ادم ادم روايه جليل وان شاء الله صلى الله عليه وسلم ان صح حديث صحيح ني حجه الوداع او في الوداع حبيب صلى الله عليه وسلم عادي كلام نبي حجه يوكا يا ابو ni hajji da bi se to jo kan na o na le hajji da bere tabi on so ko ko e boro fa wa sahaba be ina gbogbo nǹkan tí a ta báwọn yẹn sọ tí wàá bá àwọn yẹn ṣe nǹkan Jarir ibn Abdullah olóńgbò ọ̀sán ní hajjatul wada hamsa àwọn ṣe hajj kódà nígbà tí a ń sọ hadith eléyìí ó ń ṣe déédéé yawm nahar ní Mina Mina ni wọ́n wà njọ́ tí a máa gbọ́dọ̀ dáhà máa sọdún ọdún ibn al-adha léyà táwọn aráàlú gbọ́dọ̀ ní múnà hamsa àwọn kan tó ń ṣe tó ń kankan hamsa wà kó Jarir ibn Abdullah pé jẹ́ ويا مصطفى ويا ميسي استنست الناس ما دغبا ويا كنيسي ما دا ولا كي bí kí wọ́n sọ pé sọ pé ká dákẹ́ àríwò yẹn ni pé mo fẹ́ báyé sọ̀rọ̀ ní ìsìn ọdún tí báyé sọ yìí níbi àtàlẹ́sẹ̀ òkálùkù yìí ẹ̀mí sọ̀rọ̀ báwo yẹn ti dákẹ́ tán àmì nínú wáyà kan sọ pé wáyé hàk wáyé lákò nínú wáyé mìíràn wáyé hàkò nínú wáyé mìíràn wáyé lákò pọ̀pọ̀ kúrò ọ̀rọ̀ àfáàní lórí kẹ́lẹ́ méjèèjì ṣùgbọ́n àmì tẹ́bùlù wẹ́ṣù nínú lọ́gọ́ àrùbíyà ìtumọ̀ ẹ̀ ní pé tẹ́nìkan bá ṣubú ní ìsìn náà tẹ́nìkan ṣubú ṣùgbọ́n kì í ṣe tó yẹ kó ṣubú ní ẹni yẹn tẹ́rẹ́ bó ni wọ́n hàn ó ti ṣubú ṣubú bẹ́ẹ̀ pé pípítì rẹ̀ pé ó ṣubú ìtò ṣẹlẹ̀ tí ọ̀dá ṣùgbọ́n wọ́n fi ọ̀rọ̀ yẹn pípítì rẹ̀ sùkúlà ìfẹ́ ojú ṣubú láì ṣùgbẹ́ ah kò sí àṣubú ah o ṣubú o tìkẹ́ ìwé o ṣubú o kì í ṣubú idó mi yẹn ó fi ń láàánú rẹ̀ ní o ẹ sọ wọ ìṣọ́kù mùsùlùmí àtàṣe bọ̀ tẹ́ òun àdúró yìí sì ń ṣe mí lẹ́nu wa sọ pé látàrùjẹ̀ọ́ bá àdé kò fààrọ̀ látàrùjẹ̀ọ́ àdé kò fààrọ̀ ẹ̀yin sọ̀hábà tẹ̀ ẹ mẹ́mọ̀ lọ di kẹfìrí lẹ́yìn tí ń bá lọ tán ẹmọ́dì kẹfẹ́rí kẹ́ẹ̀fù sàmì kẹ́mọ́dì kó fẹ́rí ẹ̀fù wọ́n kẹfẹ́rí ẹmọ́ tàbí sàṣọ yẹ́dúrí bù bá àbùkù rẹ̀kọ́ bàbá ọ̀ yẹ́dúrí bù bá àbùkù rẹ̀kọ́ bàbá ọ̀ tó jẹ́ ijó mú ìdí kẹfẹ́rí ni pé káwọn apákan tó yẹ bá apákan jà kẹ́ẹ̀mẹ́ bára ìjà yóò padà sọ ìdí kẹfẹ́rí lẹ́yìn mi irú kúfò wọ nìyẹn kúfòrò amali torí ibi tí ẹ bá sọ pé kúfò akíbarò èèyàn kó wà láti sẹ́mi pẹ̀lú àárín Muawiya àti Ali wà látẹ̀lẹ̀ kọjá wọ́n para wọn wọ́n ṣe kẹ̀kẹ́ tó o bá pè yí kúfùrù ẹ̀tìkọ́ dé àwọn kúfùrù akbar àti pé o ti yẹ gbogbo àwọn sábà tí wọ́n tí wọ́n wà níbi àwọn ìṣẹ̀lẹ̀ yẹn o ti yọ kúrò sábà ìyàwó àyíṣà ti bẹ̀rẹ̀ wọ̀ lọ́dí yẹn lọ́wọ́ tí alẹ́ àwọn ọ̀dọ́ ha. a ti sọ èyí pé táwọn afásàbù máa ń sọ̀rọ̀ wàlẹ́ àwọn afásàbù yẹn rahmanullah wọ́n máa ibi tí ó fà lórí ìforí gbá mùsùlùmí àlọ́ fẹ́ràn forí gbá ẹwù látàrí ju ọ̀rọ̀ bá àdìkù fààrọ̀ yẹ́dọ̀ dìbò bá àbùkù níkọ̀ bàbá ẹ má di kẹfẹ́ lẹ́yìn mi gbà tí màtí bẹ́ abọ́sọ̀rọ̀ wà fà ní kí mọ̀tún bẹ́ẹ̀ lọ àdìsí ní ìmọ̀mí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi látàrí ju ọ̀rọ̀ bá àdì tún mọ̀ sí nígbà níbi ti mọ̀ yìí pé lẹ́yìn hajj ọdún yìí hajj ló ti bá láyé mọ́ ẹ má di kẹfẹ́ lẹ́yìn mi wọ́n pé yóò sojú hajj ni ti sọ̀rọ̀ ìfọ adépa afẹnù pé ẹnìta ti ń palẹ̀ rù mọ́ òní síláyé lẹ́ẹ̀mí náà tẹ̀lé jẹ̀rú báàdì kí ni báàdì wá níbẹ̀ hajj báàdì pé sàmtì ń dùn pé làálà dákìrù ń ta sọ̀kẹ́ rè nínú àwọn kótó mu tá àgbà yín sọ̀rọ̀ rè kí ni wàá lọ tán ojú rẹ̀ ni ojú rẹ̀ ní ìgbàlódé rẹ̀ àdéhùn àwọn afáàtì mi àwọn afáàtì bí ẹni kúrò ti fàmí ìgbé wàhálà òṣèlè ní ó mọ̀ yìí. توبة دائما كيف لا سبب زران جوار بن حديث من متر شعري رضي الله عنه وارضاه تو سورون وبا مصابين ودا ودا من لي جوكر فلا ني يوي بي لون مي مو فيرو لي تقريبا نبي مو فيرو لي تي بي تنبي سكول لي بره بره بره نقول يا ما تقدر تقول فلان مسجد لي قول له سمي بيرو كبيرو عريف sàbí bírò yẹn sọ́kùnrin bá mi sọ̀rọ̀ dàbí bí lọ nìkẹ́ lọ gbàfẹ́ bẹ́ẹ̀ sọ́kùnrin bá mi sàyẹ̀kú sọ̀rọ̀ kí ni tó jẹ́ kí dábì lẹ́nu pé mo wá ṣe mo ṣe fún yín ni mo wá dégé mi kò wá sáàbù yín lẹ́nu sàyẹ̀kú pé kí n lọ rèé mo máa ń ṣe bọ̀ wá bọ̀ wá bọ̀ níbi jìtìmá kí wọ́n dó ní gbogbo ìgbà tí wọ́n yín bọ̀ tó jẹ́ pé mi nìyí mọ̀kọ́ mo wá sọ pé nǹkan wọ́n yín bọ̀ kẹ̀kọ́ bẹ́ẹ̀ náà àgbà kọlọ́ fìk àbúsàlọ̀ dó bẹ́ẹ̀ nsani ansan do joko in ba ta go ta mun bi biro a reshi bi ba da mun kan san ta ko in ba da kan lójú ẹ̀mọ́ ọ̀pọ̀ ẹ̀ wo babakari gbé ọ̀lẹ́ ọ̀dúnlá mi rẹ̀ à ń kọ́ ní bẹ̀ ní ti gbafẹ́ tó jẹ́ lọ́bọ̀ tọrọ ìtìyẹ̀ dáhùn wà lùsọ̀lá sí ká babakari wọlé amúsàn tàn babakari ta amúsàn lọ́yọ̀ dákun ọba ṣírùkù bìí jẹ́nà tó ọba ti bẹ́ẹ̀ sọ fún gbọ́kọ̀ wọlé sọ pé mo dúkọ́ ọmọ fún ìrùkọ́ màlẹ̀ náà musa bin nabi sallallahu alaihi wasallam amsalam ne ya aba ya aba abu musa ne babakar udkhul abu kamsan ti yonda fa buko wole o وأبشر بالجنة اسم فونو له يوم الجنة بكر ولي ومن فلم بين نقطي فردي. فرد وصلوا حالي بابا يا رمسا عمر شدي كذا عمر يصاحبه إلى دار عمر نو لبا مفني يدا هو تفني له يوم الجنة ولا نسكو كذا هذا تقول تلو يا كوكا من بالي عمر شدي سلام سبعة بدر من شدي عمر شدي وفما لا يجب islam ní dáadáa ní o lọ́nà kó wọ́n jẹ̀ náà ṣùgbọ́n wá bá wọn fún tiẹ̀ wípé fàbẹ̀ṣẹ́rù bẹ̀rẹ̀ jẹ́ náà alábẹ́lẹ̀ wà sí ìbùkún ní wọ́n bá wọn fún wọn jẹ̀ náà lórí mùsùlùmá ńlá kàtó ṣẹlẹ̀ sí. àjẹbẹ́ tẹ̀ wò ní wá rọrùn fìtínà ni ó bí àjẹbẹ́ fún kẹ́kẹ́kẹ́kẹ́ bọ́lá orí jíṣẹ́ fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àwọn àfáà ní ọdún ń sọ ń bẹ̀rù ó jẹ́ ẹgbẹ́ yìí pé fìtì àbíbi tí olóhùn ti kẹ́kẹ́ àfáàdé bíi pé tọ́ ọ̀bà sí láyé mọ́ fìtì náà kọ́ wà sí lára àwọn àbí rẹ̀ nàbí wà sọ látàrí jẹ ọ̀rùbá àti fààrọ̀ ẹ má di kẹfẹ lẹ́yìn dé màsí máa wo kí lẹ́yìn fi di kẹfẹ rí yóò bẹ̀rẹ̀ bàbá àkókò ikọ̀ bàbá àkókò ó jẹ́ pé ẹ mọ̀ wá para yín fún ẹgbẹ́ òkúta yín ṣùgbọ́n kúfù sára bíi sọ mẹ́ irú kúfù wo kúfù amẹ́lí ni o níbi pé àwọn ṣíà àti àwọn bíbí ọ̀kúta tí ẹ máa ọrùn wá pípọ̀ náà gbàgbé tí ẹ máa lé àwọn ìyàwó mi sọlá bọ́jà àyíṣà kò fún asọ̀kúrọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ gbọ́tẹ́ sọ pàwọn yẹn wọ́n lè mọ lórí àwọn àdínlá báyìí pípẹ́ kẹ́rọ sọ pé ẹgbẹ́ rẹ̀ kẹfẹ́ lẹ́yìn ìbíkẹ́ bára yíjà ajẹ́ pé nígbà wọn ti lọ bá wọn àwọn ìjà tuntun gbogbo wọn ṣẹgbẹ́ rẹ̀ sọ́rẹ́ nígbà tí a ti lọ bá segin o ṣe ọ̀bà mo sọ pé màá fa tàwúlì usul màá fa tàwúlì usul fa tàwúlì usul màá fa tàwúlì usul فات أولي واو لك المدى من فات أولي أصول فات أولي أصول ẹn tí pìlẹ̀ bá ti gbọ́ fún orí ọ̀rọ̀ nìyẹ man fata wuli usul fata wuli usul ẹ alwusul wusul bi wá man fata wuli usul fata wuli usul almuhim tabsan min hadith abu abdullah bin umar bin agba nafsu shay'in kátó wá lọ ẹjá tó àwọn kẹfẹ́ kẹfẹ́ tó tó sóbi sáyẹsẹ pé hamza kù fò lápòjúwe kéèyàn máa mẹni dá àyè làwọn èdè àyè kéèyàn máa pàkó mọ́ra ẹni tani kí ló hmm, kọ́ yìí kẹ́ni súbúlò ìsìn àbáyé kẹwàá ní ọkọ̀ mi ní lùkùmọ́nà àyíkọ́ rẹ̀ nítorí pé lẹ́yìn ní àyíndẹ̀rẹ̀ àyíkọ́ rẹ̀ nǹkan fámìlì yìí o ṣùgbọ́n fúnfún bẹ́yà ṣòwúrọ̀ kan gbajúmọ̀ kan ní bàbá ìkọ̀rẹ́ yẹn àtúntò ipò rẹ̀ àbẹ́tò ní kankan ẹbẹ́ láti yẹ pẹ̀lú àbáyé pé bàbá ni bàbá dáhùn yọmọ ẹ wá lọ rẹ mú bàbá mi tí èèfì bàbá yín gẹ́gẹ́ kú fúrò nìkan yẹn kò kílíà kílẹ̀ ni wa àbíbi sallallahu alaihi wasallam sọ ní àyẹ̀dẹ̀ hadith ó sọ lọ́wọ́ sallallahu alaihi wasallam àyẹ̀dẹ̀ hadith ó هل من حديث أبي ذر رضي الله عنه وارضاه النبي صلى الله عليه وسلم ليه ليس من رجل ليس من رجل ادعى إلى غير أبيه وهو يعلم إلا كفر ليس من رجل كسيره هناك كنوة سواي ادعى إلى غير أبيه فدفع ينطق مريني على لهم إلا بابا مي كيسا بارك وهو يعلم أسرق كيسا باونه سبب الكفر دايك أبي كيسا ànábì ní ilà káfàárọ̀ àti kó jẹ́ pé kúfùrù ní nǹkan tó ṣe yẹn ó tẹ̀síwájú pé ọmọ ni dáa máa lẹ́yìn sàlẹ́hu falẹ́ ìsàmìlá ọmọ ni dáa máa lẹ́yìn sàlẹ́hu falẹ́ ìsàmìlá gbogbo ẹni tí bá ti ń bákan mọ́lẹ̀ ní tí èsì tiẹ̀ kì í sára wa fọ́lì yẹn sọ́nà wà àmì àdáhù mìíràn náà òun sọ ní kótó kódà kọlọ́ọ̀rẹ́ ewu tó dèrè sínú rẹ kọ́sẹ́gínlẹ̀ kọlọ́ọ̀rẹ́ ewu tó dèrè sínú rẹ àmì wọ́n mẹ́ ń dáa رجل ومن دعا رجل بكفر أو قال عدو الله وليس كذلك إلا حار عليه صلى الله عليه وسلم أمسى نتبقنا إن بقى قلت لكفر أو قال عدو الله أبني هو إيوه طولي وليس كذلك تي دي تقول برو تلمو كيف كفر لون تي سنة نسوة الله مبارك إلا حار عليه أي إلا رجع له عاوز كيف تنقل أصلول قول لي يعني كفر ولا بيا كافر أفش بجان سمي الكافر وتدرس إنتو وين بارا وزك له إن بارا بخلي له إثبات لمين إن عبد الله بن عمر بن وضع وإن شاء الله إذا كفر رجل أخاه إذا كفر رجل أخاه فقد باع بها أحدهما مثلا أخرجه مسلم رحمه الله ẹnì tí ọkùnrin kan bá kọ ọmọya rẹ kéferì ìkan náà ọmọ jẹyìí ó ti dùn táàbù rẹ ìyẹn ni pé tẹ ẹ ń tọ́ ọmọ kéferì rẹ kéferì ìwọ ti dára rẹ tó fi jẹ́ pé kéèyàn ọmọ ìtùlákù kẹ́lẹ́fẹ́ tó kún fúrò àbájá káfíìrù ni kì í fi ọ̀rọ̀ orí àwọn àfa àkàmẹ́wọ̀ sọ. ẹni tó àfáà sọ yìí pé kátó pé nǹkan jẹ́kọ́ fún kí ló láàrin á rí pé wọ́n ti pè nǹkan ẹni kúfùrù nù kìtáàbù ọlọ́run àbíkí ni o àwòsùnà. ṣètò pé lọ́kàn yóò fún yẹn bò náà bíbélà yẹn ti máa ń ṣe náà káfíìrì wọ́n fẹ́ jẹ́ à. ìdá káfàrọ̀ rọ́jò lè àkọ́ ò fàkọ̀dùbá àbí ha àhàrùdùbá. àbísọ̀rọ̀ tàfẹ́ mú jáde ní hadith àbíkárì àfàzàrí

yóò wá lẹ́ra rẹ̀ máa ẹ̀kọ́ rẹ̀ bí ẹkú bàbá rẹ̀ ni mo lè dá àgbà èrè àti ìlú ọwọ́ ya rẹ̀ mu fọkàn kápá fọkàn kápá fọkàn kápá mo lè dá ìlà àgbèrè àbí ìlú ọwọ́ ya rẹ̀ mu fọkàn kápá nínú rìwáyà mi tẹ́mítà sọ̀tà sọ̀lẹ̀ kan lẹ́yìn sẹ́mi rọ́jòl ìdáhà ìlà àgbèrè àbí ìlú ọwọ́ ya rẹ̀ mu ìlà ìfàmìsáfìlì. yàtọ̀ sí mọ̀ ìgbé bàbá àwọn kọ́ yìí sílẹ̀ àkàfọ̀. ìlú kan nínú àwọn kan tó yẹ kó kúfùrù tó ní tó jẹ́ pé kúfùrù amẹ́lì ni kì í ṣe kúfùrù ìtìkọ́ ni òun náà ní kí ẹrú ọ sábàlú olówó rẹ̀ kẹ́ni ó segin ní o kó segin ní o owó sábàlú olówó rẹ̀. kẹ́ni ó segin ní o kẹ́rù ọ sá ní ọ̀dọ̀ ọ̀dà ní o ìlú olówó rẹ̀ ó yà mí ní hadith Jarir. amsalam ni láti fi Jarir ó ń sọba ni ayyuma abdin ayyuma abdin abaqa min mawalihi ọkùnfùrù èyíkéyìí nínú àwọn ẹrú tọ́ba yìí sálọ́dọ̀ olówó rẹ̀ tó ń hàn fún in tó ṣe ń kó fún mi. Ìwádìí àmìlẹ̀ èyíkéyìí ìdá abaqal abd ìdá abaqal abd tí ẹrú bá sá lọ fàlà yókò bá lè sọ̀rọ̀ fún òun ní gbẹ ẹrú rẹ mọ tí o fi padà fọdọ̀ olówó rẹ ntí bá ń kí lásìkò yẹn tó ń segin ní o fún òun ní gbà nítorí pé kó o sáré olówó rẹ àbùsùn ẹ̀jẹ̀ lówó ẹsẹ̀ gan o ti fi ọdógó aláyè hàn gbogbo àwọn kẹyì àtúntàn kò kófòrò ṣùgbọ́n kófòrò wọlé kófòrò àmàlẹ́ kì ṣe ìṣàkọ́lé kì ṣe kófòrò àti kìsì pé wà pé a sàràbọjá ọkọọkọ yìí náà ń jẹ ẹdíjáde mùsùlámù kúfùrù náà ni kúfùrù kíni o kúfùrù àmàlì kúfùrù kíni kúfùrù àmàlì ó sì kọ́ máa bọ́nu kúfùrù ní ìmọ̀ náà ó pé ní ìmọ̀ ọlọ́run ni pé bàbá rẹ̀ ni ó sì á di pé òun ti ń jèrè ọ̀fẹ́ táwọn èèyàn ọmọ ọmọ àbòsínú àbòsínú ọ̀fẹ́ ká mọ àbá rẹ̀ kí òdìlẹ̀ ń rẹ̀ màá bí ọlọ́run ní ikọ̀ ọmọ àdúgbò fún àwọn òbí ẹ̀ méjèèjì tó ọ̀bọ̀ wá àdúgbò fọlọ́ kí ló ń ṣe kúfù ó sì lè dúgbò fún àwọn òbí ẹ̀ méjèèjì náà kúfù náà nìyẹn jimoh sukura kúfù òkè kúfù àmàlẹ́ kúfù ní àná àti sàlàmù nínú àdìsí mẹ́rin wà mẹ́tìlá alhàlù gbẹgbẹrẹ la bákan náà àkójúwe kúfù àmàlẹ́ òun ni kéèyàn òfin kan ní ìbúra lẹ́yìn ọlọ́run òun náà ni kéèyàn àlùmí ni mọ̀ ní hàlà la كفر أو أشرك هذا من حديث عبد الله بن عمر أيضا ẹn kẹ́ni tó bá búra pẹ̀lú bẹ́ẹ̀ tó ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala kó ti di kékeré kufru amali amali iṣẹ́ rẹ̀ iṣẹ́ òní. máa dá náà tí ọba ti láti yẹn pé ìfẹ́ yẹn lọ́lọ́run yìí o ẹni tó tó bá kó láti yẹn pé ọlọ́run ọba ògùn ìlọ́lọ́run ọba àwọn yẹn ti kọ́ ní ju wọ. bọ̀rọ̀ yẹn kàn sọ pé ó búra kò láti yẹn pé ṣe ọlọ́run ọba àwọn kufru ló ṣe kufru amali torí kò ní kò wọnú ẹ̀tìkọ́ ṣe ṣe ìṣìláàlù rẹ̀ kò sọ pé gbogbo táwọn sọ iná téèyàn bá sọ pé téèyàn bá ṣe ìṣìláàlù pé tó bá kọ́ di aláṣẹ tó tọ́ dẹ̀tọ́ ó ti bọ́nu ẹ̀tìkọ́ di o torí pé ìtìkọ́ di fi kókó mọ́ sọ pé ilé ìlànà alẹ́ nílà ṣùgbọ́n ìyẹn kan sọ pé ó ní ah, bí ẹjọ́ gbọ́kàn sọ pé ọ̀nà ilé ogun gbọ́ kò nílé ẹ̀ faqad ja'ala Allahu murtakibal kabira mu'minan afọ ìfún wà lára ti sọ gbóńtà wá sọ yìí torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti sọ pé ẹni tó bá ṣe kàbáyìrì ẹ̀ṣẹ̀ àwọn ìyá alẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ti ó pè wọ́n ní mùmìnì bá a kàbáyìrì wọ́n ṣe bá a bẹ̀rẹ̀ fọlọ́n pa síbi lò ọlọ́run pọ̀ ọlọ́run yá ayọ̀ alladhina amanu kutiba alaykumul qisasu fil qatla ẹ̀yin tí ẹ gbọ́ ọlọ́run ọba gbọ́ a ti ṣàkọọ́lẹ̀ ìmọ̀ gbẹ̀sán òǹdíwọ̀n tẹ́ mọ̀ ṣe fún yín nígbà ọba di pé ẹ bá para yín ọlọ́run ti pè wọ́n ní kíni àlẹ́dí tó ṣe báwọn ọlọ́kùn wọn náà tó bọ́ lọ́gbọ́ so definitely kúfùrù tí wọ́n ṣe kìí ṣe kíni o kìí ṣe kúfùrù ẹ̀kọ́ ni kìí kúfùrù àkàbà gẹ́gẹ́ àkójọ ta ti nípa àwọn méjì tí wọ́n ń jà náà lẹ́ẹ̀kan. فلم يخرج القاتل من الذين آمنوا ọlọ́run ọba subhanahu wa ta'ala kò yọ ẹni tó pààyàn

tí wá fẹ́ gba ìtọ́nà lọ́wọ́ ẹ tìrúpù pàbí tó jọmọ̀ yá o ọlọ́run wa ní ṣùgbọ́n tó bá ṣe àbójúkò fọmọ ya rẹ̀ títí bá àbójúkò fọmọ ya rẹ̀ é yẹ lórí tó ya rẹ̀ bí o ya bí bí sì ó pè lọ́mọ ya sí sí sì ó túmọ̀ sí pé ọlọ́run قال فاتباع بالمعروف وأداه إليه بإحسان اتباع بالمعروف لا لا ما يكفي ليه كاسي ثم كاسي ملو لا لا والمرابطة الدين بلا ريب عفوا انت لو قاسي من نبي وني جمع يا تسس لا يجيب جنو وقال تعالى أسلمك وإن طائفتان من المؤمنين فلتصلحوا بينهما الآية إلى قوله تعالى تقول تقول إنما المؤمنون إخوة فأصلحوا بين أخوة أنا لأعوى مؤمنين أما يعني هو أنا كوش الآن أعوى يعني طبعا ما يجع كلو بيني كلو بيني أخوتي أبي طبعا ما يجع لني أما يعني مؤمنين فأصلحوا بين أخوة كوش الآن أعوى يعني شوف أصدق أخوتي أخوتي sẹ́mi nìkan kápọ́pẹ́ nìkan ń jà ẹ̀hìn gbàgbọ́dẹ́ tó wá ń jà fún mi àbákàdé ó mọ̀ ń jà lọ́jọ́ ìlàwọ̀ àdìsíwọ̀ ọ̀dọ́ ọ̀hún ṣùgbọ́n ẹ̀kọ́ tá a kàn ní pé táwọn wọn máa ń bínú àdùkán ìlàyé lè bó jẹ́ bóyá là ìyẹn nìkan ẹlòṣẹ̀mí àwọn ẹ̀kí fásitì ọmọ bínú ó lè bínú fa ṣùgbọ́n ìyẹn lòun náà bẹ́ẹ̀ ló máa sùn kì í sáà nàbí ọ̀run ó lè ṣe gbèsè ó dà fásitì lè sọ ọmọ lẹ́kẹ́ ẹgbẹ́ òní wà fásitì wà fọ́ kò mí ní ìpínlẹ̀ èsè ìmọ̀ nù kò sì yẹ kó o sàbí yẹ kó إصلاحه لا شيء يعني سيء وعفاو على بقى يروح ايه جلسة دوره بقى جلسة مسك بقى يبقى جوا وعفاو معصوم نوع وإيه معصوم الله بني عفاني انتهى من شرح الطحوية بالاقتصاد عفاني ليه نساب شروع أكراس الطحوي مع في مداري وباصم ليزي نبقى لبقى وعفاني قمطة ليه kí ni alifarku bẹ́ẹ̀ ni kófòrò akbar wal kófòrò asgar akàfẹ́ musamari ìyàtọ̀ mìíràn ni kófòrò akbar àti asgar wa ojú síwájú náà bàfà kàfẹ́ sọmọ ẹ̀jẹ̀ àti kófòrò akbar olùdó kófòrò akbar ó máa ń mú ó máa ń mú yẹn kó olùdó mílíà fún olùdó sàlámù ó sì máa ń bàṣẹ jẹ wal kófòrò jẹ kèé yọ yẹ kó olùdó mílíà kèé dẹ́ bàṣẹ láàkì yẹn kó sọ بحسبه لو بيه ما تجنو سنواتي ويرى لصاحب هذا الوعيد اي ثم تنسى الكيكي اتعوان اتعي او انتي او دي سافو اللي يحصو ماتي lórí ìyàbẹ̀ fún awọlọ́wọ́ olùwà àfàmójúkò fẹ́ kàwọ́ ṣùgbọ́n wà ìrìnbẹ̀ lórí ẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ̀nà kúfùrù akbar onípe kúfùrù akbar ẹ̀yìn tó máa ń ṣe yóò rà á wal kufru akbar ṣùgbọ́n lẹ́sẹ̀ ẹ̀ tó bá ṣe kúfùrù kékeré idha dakhala sahibu an-nar ẹ̀ tí bá ṣe tó bá tẹ̀ wọlọ́gẹ fa innahu la yudu fiha kò ní rárá sẹ́gun gbẹ́ngẹ́ farko da sọ́yì afa sọ báyìí kò ní rárá ọkùnrin yẹn túbọ̀ lọ́wọ́ ala sahibi kódà ọlọ́wọ́ ti lè gbà kó lè ṣàforíjì fẹ́ tó bá ṣe gẹ fala yadkhulu an-nar aflan tó yẹ kó ń ṣì gẹ̀ òní kọ́sí kí ni o kò ní padà wọlé ẹ̀ ẹlẹ́kọ̀ta anàlùkúfùrù akbar oníkẹ́kúfùrù akbar yubihu ad-dam wal mal ó ṣe lẹ́tọ̀ọ́ kata ẹ̀jẹ̀ tó bá ṣe é lẹ̀ alẹ́pàáwọ́sẹ̀ kódà dúkìá rẹ̀ ni alẹ́gbà ọ̀lùkúfùrù kufuru ṣùgbọ́n ẹ̀ kúfùrù kéré láyò fọdàm wàlmán kò sọ jẹ́ ní ẹ̀kẹ́ dẹ̀tọ́ o kò sọ dúkìá rẹ̀ dẹ̀tọ́ rẹ̀ àwọn bíra méjì kan wọ́jà wọ́n wá lọ rẹ̀ pa kíkan ara o <laughs> n gbọ́dọ̀ wọ́n ní alẹ́ wà kẹta ló kúfùrù ara o kúfùrù ló o kúfùrù ومن يوجب العداوة الخالصة بين صاحبه وبين المؤمنين وصاد يوانا كاين المؤمن ده مغالي لجونا كغوغو تي تي سو اكبر كبدا كيو كوتاي so ibawo ẹtí lè kún fún ètò kọ́ di sẹ́ni ẹ̀bẹ̀dì ń pa kọ́lọ́mù gbàǹde ẹ̀jẹ̀ ó mọ̀ pé èyí sára wa ọ̀tá wa ni ẹ̀ẹ́pì àwọn ẹ̀fì. wọ́n á mọ oní fara ayọ̀dún ìṣòro ìlú mọ̀mìnir mọ̀hábátá wọ́n lọ́jọ́ káwọn mọ̀mìnir ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀bùrọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀bùrọ̀ tó lọ́gùsì ẹ̀bùrọ̀ sọ́jà i love you ha ẹ̀bùrọ̀ ẹ̀jẹ̀ kó mọ̀ pé ẹ̀kọ́ ìyá tó ń ṣe yẹn ọmọ wa láti ẹ̀bùrọ̀ máa ń bá kọ̀rẹ́ wàlẹ̀ ọ̀ká ní akọ̀rọ̀bà kọ̀rí kódà kó jẹ́ arákùnrin akọ̀rọ̀bà kọ̀rí kó jẹ́ arákùnrin súnmọ́ yín jùlọ kó jẹ́ fámìlì yín ẹ̀bùrọ̀ bá kọ̀rẹ́ gbogbo yìí tó ń ṣe yẹ ó ti kó onu islam wata ìjọ ta bẹ́ẹ̀ ṣe táwọn ìwúrẹ́ àti sọ́sọ́ ta ẹ̀sìn mọ́ sísan wa àmọ́ kúfùrù asgar tòun kúfùrù kékeré ẹ̀ fa iná wula yẹn ní wàhálà mùtùlákọ́ òun tẹ òmìn ní pé yòlè bó ti kọ́ èyí mo bá sọ̀rọ̀ ibi tí wọ́n ti dára àwọn tó kù sí ẹ̀ ń sìnkí ni o yóò ti mọ bá sọ̀rọ̀ pé gbẹdàgbẹdà bẹ ti ń bá àfáàkì níjà o ẹ̀kẹ́ yanjú ẹ̀ o tó rà o so bí o ti mo bá ṣe rẹ̀. báyìí sọ́ọ́sì bò ó àfáàní tó bá ṣe kófòrò asudar yohib aw yohab àmà nífẹ̀ẹ́ rẹ̀ wàlúwàlá àbíkọ́ni ni màá fi hi ó bá wọn lò pẹ̀lú ọba tó bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ nínú gbàgbọ́ àti súnà kò ní bá sùn tápá bá òye pọ̀ á ti kóra rẹ̀ á di á ti fún bàbí kọ́dìrì bàbá pé kí mìíràn sì yá pẹ̀lú òdiwọ̀n ibi tí ń gbà ya pọ̀ ọlọ́run bá yẹ òun náà ló ṣe kí o ló fi máa bàjá ilé òun ni ìyàtúmẹ̀ láàrin kófòrò akbar àti kófòrò asghar نسأل الله سبحانه وتعالى أن يوفق الجميع لما يحب ويرضى إنه ولي ذلك وقادر عليه وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم تسليما جدا هذا والسلام عليكم ورحمة الله وبركاته الأسئلة